أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم mo kí gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ní alimomin Islamic Center ní Miami, Florida ọlọ́run ọba àlekè ọlá kó bá wà pẹ̀lú gbogbo yín o. aláwọ̀ àmín. May Allah bless you all. Amen. The president of this great organization, may Allah be with you. Wọ́n ti gbà mí lálejò látàárọ̀ mi ìmọ̀ lẹ́ṣọ̀ tí màá ṣe mọ́ mi ti rántí. Àtàwọn àtìyàwó wọn ọlọ́màjẹ kárin wọn dàrú. Alhaji Abdulgani náà ni wọ́n ń gbé mi kiri ní gbogbo ìgbà ọlọ́mọba dúró tì yín o. Látòrí tíìmù máa mú wá lórí gbogbo àwọn bàbá bàbá ẹ̀yin màmá màmá àpadà sí àbúrò ní tọ́sí wa o. I assure you that the lecture will be both in English and Yoruba languages, in both languages, inshallah. I greet you by saying Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. I thank uh, Alhaji Abdulgani for singing that song. May Allah reward you. so I use it to always introduce myself so that you know who I am. Èmi tẹ rí yìí mi ò jẹ́ nǹkan, èmi ò jẹ́ nǹkan kí n tó dáyé lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò jẹ́ nǹkan tí mo bá kú mi ò ní jẹ́ nǹkan ẹ bá mi ṣàfọ̀mọ́ fọ́lọ́run tó ga ẹni tó jẹ́ nǹkan lọ́ba tó láyé àjọkẹ́ ààyè àṣàkẹ́ ọ̀run òun nìkan ló màmá jẹ́ nǹkan èmi tẹ rí yìí mi ò ní nǹkan èmi tẹ rí yìí mi ò ní nǹkan èmi ò ní nǹkan kí n tó dáyé àtowó àtọmọ tàláwù ni òun nìkan ló máa máa ní nǹkan ẹ bá mi ṣàfọ̀mọ́ fọ́lọ́run tó ga ẹni tó ní nǹkan lọ́ba tó láyé àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run òun nìkan ló màmá ní nǹkan èmi tẹ rí yìí mi ò ní mọ̀ kan mi ò mọ̀ gbà tí mo dé inú ìyá mi mi ò mọ orí ilẹ̀ tí mo fẹ́ tán sí àwọn tó wẹ̀ mí lọ́jọ́ tí mo dé àwọn tí ó wẹ̀ mí tí kú bá ti dé tán ó wọṣọ fún mi láláì rí wọn ìmọ̀ yẹn tọ́ba aláwo ni èmi tẹ rí iyẹ̀pẹ̀ náà ni yẹ̀pẹ̀ làláwo mi fi ṣẹ̀dá mi yẹ̀pẹ̀ ni mo fi ṣeré kékeré yẹ̀pẹ̀ ni dúkìá tí mo gbójúlé ilé tí mo kọ́ yẹ̀pẹ̀ náà ni tí mo bá kú iyẹ̀pẹ̀ náà ni. ẹ bá ń gbórúkọ ọlọ́run tóbi. eléyìí ẹ̀yin ni mo fẹ́ fi kí ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa àmọ́ tẹ bá tẹ́tí sí kíkí yẹn ẹ rí i pé wáàsí wà ń bẹ̀ ẹ̀yin àfáà wa àkíyìn ìkẹ́ àtọ́lá tí kò lábà wọn sátí àdàkùnjọ wá fi ṣe ìkẹ́ wa ẹ̀yin bàbá wa àkíyìn ìkẹ́ àtọ́lá tí kò lábà wọn sáà tí àdàkùn jọ wá fi ṣe ìkẹ́ wa ẹ̀yin màmá wa àkìyìn ìkẹ́ àtọ́lá tí kò lábà wọn sáà tí àdàkùn jọ wá fi ṣe ìkẹ́ wa ọlọ́run tó ní wá ló rán wa wá ẹ̀tẹ́ tí ẹ gbọ́ bá tó nílé ayé kò sí ohun tó dùn tó ẹ̀sìn àgbọ́yé ẹni bá tẹ́tí gbọ́ àgbàlagbọ́yé ẹni bá tẹ́tí gbọ́ àgbàlagbọ́yé ìyẹn yàtọ̀ sáwọn alábòsí ẹ̀dá tí wọ́n ká wá sí sáriwo lásán ọlọ́run tó ní wá àsádìyẹ ọlọ́run tó ní wá asádìẹ gbogbo ọ̀nà táwọn alábòsí lè gbà fi wá borí ọ̀tá pẹ̀lú ète wọn ọlọ́run gbé wá ró ká má ṣubú ọlọ́run gbé wá ró ká má ṣubú ká má ṣubú kọ́ ọ̀tá máa yọ wá sáà tí àdàkùn jọ má jẹ́ oríṣiríṣi níṣẹ́ ilé ayé oríṣiríṣi níṣẹ́ ilé ayé apàṣẹ bí aláwùmí ò sí àti yan wá sí ṣíṣe láyò torí pèpè láti gbẹ̀sìn ga aláwù ló pàṣẹ ká lè gbẹ̀san wíwá tí ẹ wá ó ti dájú wíwá tí ẹ wá ó ti dájú ìgbìyànjú yín ò ní dòfo tágbọ́ má gbà nìkan níbẹ̀ ló yàtọ̀ ẹni gbìyànjú tó lò wá sí yóò jogún ayé pẹ̀lú ọ̀run àwọn tó jù wá lọ ti ṣíwọ́ iṣẹ́ àwọn ẹgbẹ́ wa ti ṣíwọ́ iṣẹ́ àwọn tí ò tó wa ti ṣíwọ́ iṣẹ́ ilé ayé máa kọ́ láfẹ̀ròyìn owó ayé máa kọ́ láfẹ̀ròyìn ọmọ ayé máa kọ́ láfẹ̀ròyìn dúkìá ayé máa kọ́ láfẹ̀ròyìn ọlọ́run tó ní wọn ló gbé wa débi ẹ̀yin àfáà wa ẹ̀jẹ̀ lọ́ọ́ rántí ẹ̀yin bàbá wa ẹ jẹ́ lọ rántí ẹ̀yin màmá wa ẹ jẹ́ lọ rántí aláìsí láyé tàjẹ̀ lànà aláìsí ọ̀hún la ó sì tún jẹ owó kìlà ní tàgbójúlé ilé kìlà kọ́ tàgbójúlé ọmọ kìlà bí tàgbójúlé ìmọ̀ kìlà ní tàgbójúlé ipò kílàní tàgbójúlé aláìní nǹkan tàjẹ̀ lànà aláìní ọ̀hún la ó sì tún jẹ ẹni fẹ́ ní nǹkan kó dọ̀lọ́hùn mú ẹni fẹ́ ní nǹkan kó dọ̀lọ́hùn mú bí wọ́n fẹ́ ní nǹkan kó dọ̀lọ́hùn mú. Bẹ́mi fẹ́ ní nǹkan kí n dọ́lọ́hùn mu ìbẹ̀rù ọlọ́hùn mi máa lò ga jù ẹ jẹ́ àjọsìn fún ká lè gbẹ̀san rẹ̀ kí náà fi dá wa náà tàǹgàpá kí náà fi dá wa náà tàǹgàpá yẹ̀pẹ̀ tí wọ́n fi dá wa níbẹ̀rẹ̀ yẹ̀pẹ̀ náà ni la ó sì tún jẹ́ ìròyìn aláwo mi ẹ̀ẹ́ tí ẹ gbọ́ láìláha ìlàlá adánniwò bí aláwo mi ò sí òun làkọ́kọ́ tí kò ní rẹ̀ òun nìgbẹ̀yìn tí kò ní ròpin ẹlẹ́dà àgbáyé tó láyé lọ́run òun làlákòóso àwa ẹ̀dá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 òun la ṣẹ́gun fún àwa ọ̀lẹ tí ó sì tún yẹ̀yẹ́ alábòsí ọba fipá mú òkì ẹ̀dá òun ló lọ́sàn pẹ̀lú òru òun ló dákọ̀ pẹ̀lú abo kò má bímọ ẹnìkan òbí kò má lóró kan ọba tó mọ kọjá kọjá ẹbọ. yá aláwo yá aláwo mi. láìlá ìlà ìlà yá aláwo yá aláwo mi láìlá ìlà ìlà. ẹ má ṣerú ayé máa láìlá àìlàlá. gbogbo ohun tó ń ṣe wá àdánwò ni. láìlá àìlàlá. àdán ni wò bí aláwo mi ò sí. láìlá àìlàlá. ó lè rí àdánwò fún mùtúmùwà láìlá. wa o. láìlá ìlànà àkọ́kọ́ àdánwò sẹ́ẹ̀ta láwù ni. láìlá ìlànà àfọwọ́fà ẹ̀dá nìkejì o. láìlá ìlànà má torí àdánwò wá ṣètánì lọ. láìlá ìlànà má torí àdánwò wá jẹrú ayé. Rasulullah sallallahu alayhi wa sallam. Bàbá yìí ṣe àdúrà fún gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin màmá mi. Èyí tí mo sọ yẹn ẹgbọ́ wà síbẹ̀ àbẹ́ ẹ̀gbọ́. Ìbá ti sòlí ẹ̀ máa ṣe ámì. Àwọn obìnrin ti mọ̀. Gbogbo ohun tí ẹ dá wọlé yóò yọrí sí tí a béèrè fún ló wà yóò ṣe àmín àyà. why. takbir. Kabirullah. Allah. You know, before the president will stand his, uh, start his speech, he will read the national anthem. Have you? Yeah. This one is my own national anthem. I started this way because I dedicate this particular lecture to to glorify Allah I am thanking Allah specially because we always say man proposes, but Almighty Allah disposes. You may plan, but your plan is nothing before Allah because you did not even plan your coming into this world. So, why are you always so arrogant when you put your plan in place? Allah says, وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ Whatever you want is not what matters. It is what me, Allah, want. I recognize my darling wife who is in your midst. May Allah continue to bless you. Amen. Because I remember praying for all the women, but I did not mention my wife. Yeah is Ajia Shukurat. Ajia Shukurat, mashallah. Bàbá Ṣukura ló lè jókòó lẹ́gbẹ̀ẹ́. Bàbá Ṣukura ló wà yìí. Bàbá As well as all my other wives at home. Mashallah. Hmm, àwọn obìnrin dákẹ́ bírúlá àwọn àwọn àfáàmù sí náà wà. àwọn dákẹ́ àwọn dákẹ́ bẹ́ẹ̀ ni now <laughs> anyway gbogbo àwọn tó ti ń gbọ́ wá sí mi mọ̀ pé ìyàwó mẹ́rin mo ní sọ̀rọ̀ ìjọ́tẹ̀ bá mu ní topic ìjọ́tẹ̀ bá mu ní topic àtijọ́ yẹn lẹ̀ ti ní ní problem nípa ẹ̀ mọ́. owó parí. èèwọ̀ ni kọ́lọ̀ ń ṣe nǹkan lẹ́tọ̀ọ́ kẹ́ máa ṣe kíni kíni ta ló mọ̀ yín rí bẹ́ẹ̀ wọ́n mọ̀ yín rí tẹ bá gbọ́ ìtàn tẹ bá gbọ́ tán ẹ̀yin gan máa sọ pé ọlọ́run ò ṣe mistake mi ìwà polówó màmá ní ìyàwó mẹ́rin màá dákú ni gbogbo ń tẹ́sọ́ ni mo gbọ́ agbára ọlọ́run ẹ̀ ní dákú ẹ mọ̀ kí n ti bá wá ṣe lecture máa ń sọ fáwọn ọkùnrin pé ọlọ́run ò prescribe ẹ o ó kàn permit ẹ ni o. ok. ṣe mọ̀ pé yàtọ̀ wà nínú prescription tí dókítà bá ní kó lo four tablets tó bá lò ara ò ní yá o. so eléyìí wọn sọ pé kó lo four tablets. ok. ó kàn permit ẹ ni so ẹlòmíì lè lọ fẹ́ kejì orí hmm. ìyà lọ́dọ̀ ọlọ́run. Allahu nǹkan tó wà ń kì í ṣe nǹkan kékeré o. ṣé ti yé wa? ó ti yé wa. ọjọ́ tẹ bá fẹ́ gbálà yé ẹ lè pè mí mo sọ pé àwọn ìyàwó yín ò ní jẹ́ kẹ́ attend. anyway mo ń dúpẹ́ fọlọ́run nítorí pé níjọ́ tí mo kúrò nàìjíríà kí mo ń bọ̀ ní US láti wá ṣe lecture àti Canada àníyàn wa ni pé a máa ṣe lecture fifteen ní US a máa ṣe mẹ́ta ní Canada àmọ́ as at today àti ṣe lecture seventeen ní US. eléyìí ni the last lecture. kéèyàn máa wá gbé ẹ eléyìí ni the last lecture for this trip ọlọ́run ní ṣe ní the last. látọ̀túnla alágbára ọlọ́run Canada ní lecture kù and on the twenty fourth gbogbo lecture máa parí sí Canada ká tó máa lọ sí Nàìjíríà kò sẹ́ni tó jẹ́ kó ṣe ṣe àfọlọ́n. All the states we have visited, Allah has been wonderful. Last night was something else at uh, Baltimore. Those who watched it online. Alhamdulillah, we have feedbacks, we have testimonies. Even in South Jersey, someone accepted Islam. In New Jersey, Naim, Istijaba, even the Nigerian Muslim Council in Brentwood, Washington, you know, Masjid Muminin in uh, Houston, all of them have been wonderful. ṣùgbọ́n Miami yìí ibi táwọn alágbára dé ni pé ẹ̀ẹ̀mejì ni mo fly wọ̀lú yìí abẹ́rẹ́ uh, kan. mo fly wọ bí wá kí jímọ̀ mo tún wá fly wọ bí wá kí àmì wá ṣe wá sí ẹbí. ẹ̀bẹ̀ tí mò ń bẹ lọ́run ni kọ́lọ́n jẹ́ kí wá sí ìwúlò. Ọlọ́run jẹ́ ó wúlò fẹ́mi tí mo fẹ́ sọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ó wúlò fẹ́yìn tẹ́ fẹ́ gbọ́. gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ gbọ́ lẹ jù mí lọ gbogbo yín lẹ nímọ̀ jù mí lọ ẹni làákàyè jù mí lọ èmi kọ́ mo fẹ́ bá yín sọ̀rọ̀ àdúrà mi ni pé kọ́lọ́hún kó gbẹnu mi sọ̀rọ̀ tó bá wá gbẹnu mi sọ̀rọ̀ ọlọ́run jẹ́ owúlò fẹ́mi náà ọlọ́run máa jẹ́ kó jẹ́ àṣemọ ní ìlú amẹ́ríkà The topic I have chosen for this lecture is Get Back Your Peace. Can someone repeat that topic? Get back your peace. Get back your peace. Peace of mind. Your peace of mind. Yeah. Peace get, of get mind. back your peace. If you look at the world, majority of people have lost this peace. And every attempt by human being to take one step or the other is a step towards the peace. Unfortunately, they do not understand what it means to live a peaceful life. That is why the world is chaotic. The world is chaotic. The reason is this. We accepted the product, we rejected the manual. Go and reflect on that. If you accept the product from any manufacturer and you reject the manual, you are going to get nothing out of that product. This world is the product of Allah. The heavens and the earth is the product of Allah. Human beings are the products of Allah animals, the planets, the winds, the seas, the rivers, the whatever you see. Because you are in an advanced country, but this country has never for once made the mistake of saying we created human beings. Have you heard that before? I'm here to talk about Allah. Can you say Allahu Akbar? Allah Akbar. This country has never said we know anything about the heavens and the earth. That is why I said it during the Jumot service that to whom do you place your loyalty? Because many people, when they get here, they forget themselves. They associate partner with Allah without knowing. It means they give their loyalty to someone for the good they have received from that person. And Allah loves that. If somebody gives you security, be loyal to them. If somebody gives you food, be loyal to them. Somebody appointed you into position, be loyal to them. But there's a loyalty above all loyalties. And that is the loyalty to the one who gave you life. Without that life, nobody can appoint you. Without that life, nobody can grant you citizenship. If anybody says you are the person, you are looking at the papers. The papers are not the credentials. The first credential is that you are alive. Yes or no? Yes. Allah Akbar. Nobody is shouting. <laughs> Allah Akbar. People have lost their peace because they've disregarded Allah, the Creator. So today we are going to talk about strategies to get back that peace. And I pray that at the end of the day, we are not just going to listen to this lecture we are going to make use of what we have heard. Can we continue? Yes. In all places, I always ask them to agree over four things. And these four principles will make you live a very successful life. Everybody say receive. receive. That's the first principle. Say what? Receive. What's the first principle? Receive. receive. Second principle, use. Use. The third one, pass on. Pass on. The fourth one, be patient. Be patient. And then you will have succeeded. When we say receive, use, pass on, be patient, receive what? Receive guidance from your Lord. Receive the Quran from your Lord. That is the manual. That is what tells you why you are here. That is what explains to you who you are, where you were, and where you are going. That is what tells you all that you are witnessing in the world. Those who have, those who do not have, those who are blind, those who see, those who can speak, those who are dumb. Those, what is responsible for everything? It tells you, it explains the world, it gives you the syllabus. That's the guidance Quran received. Everybody say receive. Receive. So raise your Quran up. Let me see your Quran. No way. Which means that those who are gathered here have not received. Abi? No, no, no, no, listen. <laughs> Listen. I know that, I know. I know that many of you are reading the Quran. I know that many of you are reading the Quran. But I want to tell you that if you are to assess yourself, I'm not sure you know 10% of the Quran. Agreed or not? Ṣé kí wọ́n gbé Kùránì wá sọ́wọ́ yín kí gbogbo yín sáré kà? Ṣéyìn tẹ bá kà á ṣe mọ̀túmọ̀ nǹkan tẹ̀ ń kà? Ṣéyìn tẹ mọ̀túmọ̀ ẹ̀ ṣe ń lò? Receive acquire knowledge. Islam is not a religion based on ignorance. 99 percent of Muslims are practicing this religion based on ignorance. They don't care. Everything is about decoration. Everything is about dancing. Everything is about celebration. The man with the biggest ram cannot read Kuliwa aloud. He goes to Hajj every day. He does not know the meaning of Ina Atena. Those who know the meaning of Ina Atena, here should raise their hand. Those who know the meaning of Ina Atena, should raise their hand. So you can easily see that we are far from the peace we desire. Every verse in the Quran gives you peace. Knowing the Quran gives you peace. Following Muhammad gives you peace. And everybody is surprised why there is crisis in the world. There will be crisis because we accepted the product. We will complete it for me. We rejected the manual. If we tell you that the next item on the on the program is reading from the Holy Quran, someone will stand up and read the Quran and nobody will ask him for the meaning. The next thing is we want to collect money for the Quran. Money for what? What has he done? What did he say? The person who read did not explain. The people who are listening to now are not interested in the meaning, and everybody will go out. At the end of the day, we went to Salatu today. To do what? The worst thing is when I get to a place I have visited somebody and I want and the person is talking to me and he's speaking Chinese language. And after speaking Chinese language, I embraced him and I went out without understanding what he said. Who am I? Don't tell me who I am, but you know who the person is. Am I serious with my life? I have an ailment. This is a pharmacist. And I've gone to this pharmacist, and he only speaks French. For 30 minutes, he was speaking French, and I did not understand. And I was ashamed to say, What are you saying, sir? And I went out with the drug. Can I use it? Eh, sorry. Torí àwọn ọmọ amọ̀ṣẹ́ fún òyìnbó bẹ̀rẹ̀ o. Bẹ́ẹ̀ kárí wọn àlọ́ǹgì ni o gbogbo orin tá nǹkan yẹn ọ̀ràn wọn ọ̀ràn wa o ọkàn òpè kí ló ń ṣàwọn yìí ni o àwa la mọ̀ pé ó nítumọ̀ o challenge ti dọ́wọ́ wa yìí jọmọ́ wàhálà ti dé ọmọ tọ́lọ́run fún wa tó gbéṣẹ́ fún wa lórí wọn àti abandon wọn àwọn míì tán wá serious pẹ̀lú ọ̀nà àánú tán kówó sídìí ọ̀nà àánú wọ́n wá dúró láti ṣì àwọn ọmọ wa lọ́nà àwa ń kígbe pé kí ló ń ṣẹlẹ̀ àmọ́ báwa la fojúṣe wa lẹ̀ ẹ̀yọ̀ ṣé wà sí yóò le jù. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tó bá nà lábàrá ni bíbá ọ̀nà tí ó sọ kò le jù. ọ̀pá ọ̀pá tẹ bá nà lábàrá. no no pẹ̀tẹ̀pẹ̀tẹ̀. now I, I, I want to I want to appeal to you I want to appeal to you. It is of no use if we don't understand the four principles. Can you remind me? What are we receiving? The knowledge of Allah, knowledge of Quran, and the hadith of Muhammad. When you receive, what should you do? Use. That's the second stage. Somebody will stand up, he will read the Quran fluently, but he's a liar. And he has read verses like يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون oh, who you will believe why is what you are doing different from what you are saying why are you misrepre misrepresenting the fact there are values in the Quran that this country is implementing if you if you care to know I went for courses in Harvard I'm a senior fellow of Baba Kennedy School of Government. I went for courses in Oxford, in Cambridge. What have I learned? The white man ended up teaching me the hadith of Muhammad. I mean, when you get to a program, somebody is teaching you leadership. Hadith is full of leadership. Somebody is teaching you empathy. Because this is the only way you can run any organization. They are teaching you personal awareness, self-awareness before self-regulation. That's the only way companies excel. That's the only way organizations excel. But it's in the Quran, it's in the Hadith. Whatever you are doing, once you put these values into use, you will succeed. But the people to whom it is addressed have not even received it. That's why I say you have to mark yourself what level am I? Have, have I even done number one? Those who have re, who have learned the Quran, are they using it? Have they avoided fornication and adultery? Have they avoided backbiting? Have they avoided destroying others? When they see anybody who is prosperous, they want to bring adversity into his life. They hate people's progress and you say you read the Quran? You are not interested in the joy and the peace of mind of anybody. You have not used the Quran. Number three is pass on. Abi? Yes, It is not only the Quran you are receiving, no. When your parents were training you, you were receiving. Yes or no? Yes. Your parents were training you. All our fathers here, They had mothers. They had wonderful parents. They taught you honesty and integrity. They taught you patience. They taught you la ilaha illallah, that there's no God except Allah. And you use it. That's why you are in the mosque today. When the driver was taking us to the program at uh, Maryland yesterday, he said, This area you are looking at is prison. Prison, prison, prison. My fathers and mothers, why are you not in the prison today? Eh? Because you use. Use you. You apply the knowledge you got from your parents. What's number three? Pass on. Pass on. Have you passed it on to the younger generation? Ẹ jẹ́ abira wa. Táàfà bá kéwú, kò sí bó ṣe lè kéwú tó wọ́n ní kò tí ì bọ́ sínú àwọn ẹni rè ó ní khairukum man ta'allama al wa 'allama wọ́n náwọn ẹni rè lẹni tó jẹ́ pé ńgbà tó kọ́ ẹ̀kọ́ yẹn òun náà fi ń kọ́ yàn ẹjọ nínú nọ́mbà one two three èwo ni mo wá ṣe láti Nàìjíríà yìí ẹ dáhùn nọ́mbà three àbí. ṣe. ṣé kí nọ́mbà three mo wá ṣe yìí. I am passing it on to you. Now, the knowledge you receive from your parents, have you passed on to your child? Why is he coming back from school and telling you, I'm a gay and you are alive? And ah, you know, I've gone around various states and I can see this disaster in various homes. The parents now are wondering, how did it happen? It is not too late. It's just for us to know. These three principles, okay, it's not only about Quran, it's not only about uh, the training you receive from your parents. Even this lecture, this lecture, between one, two, three, which one is this lecture for you? Receive. receive. Uh, ah, I've lost people. They are not with me any longer. ẹja ẹja ṣílẹ̀kùn kí máa lọ sí airport. òótọ́ ni because olójú ẹni tó máa sálámọ̀ sí mi ti bá ń lọ now ibi tí mo ń lọ ni pé if you have money I want to situate it in the context of money you go round you work for dollars fantastic it is good a Muslim must work not only one work o oh, you do as many as possible but make sure it is lawful right yes. as you are collecting the money between one two three which one have you done one you have received money have you? yes. What should you do with the money? Use the money. Use the money. Build your house. Take care of your wife. Take care of your children. Take care of your husband. Take care of your family. Your mother. Your father. Abi, ṣebí you are using it ni. But your own is number one. Abi, make sure you have good health. If it's when you are alive, people will greet you. Abi, yes. buy your house, do everything you want to do. Allah is happy with you even if some people are not happy. So long as you pay your zakat, Abi. What is number three? Pass on. Pass on. You are a distributor for having that money. Pass on to your parents. Pass on to your wife. Wives are happy, Abi. Pass on to your husband, Ingo. Pass, I'm coming to that point. Eh? Pass on to your children. Pass on to your brothers and sisters. Pass on to members of your family. The Quran, I want to give you so many verses. I want to stand up, but I want somebody who can help me hold this phone. Who will not feel tired doing so ṣé wo lè mú méjèèjì èyí ṣe kan lọ́wọ́. àmú dání ẹ̀ máa like this. ok before I begin. yeah thank you. can you have a chair. Can you get a chair? I'm okay like it. I'm okay. Are you sure? Hundred percent. Okay, may Allah bless you. I want, I'll be giving you verses of whatever I say today so that you know that I'm just not saying anything out of my own Now, I said number three is passed on. Have you? Yes. So if you find out that there's any society in crisis, know that there's a missing link somewhere. Okay, let me give you an example. If you hear that a commissioner stole money, between one, two, three, which one is missing? Number four. Which one? No. Number four is be patient. So between one to three, four, which one is this? Number two, you doesn't receive knowledge. There's no knowledge. Number one. Some people say number two. Some people say number three. Some people say number four. Number two. Okay, number one. Alhamdulillah, this is what I want to generate. Everybody has started thinking about it. So which means every number is important, right? Yes. It could be number one. Maybe when they invite them to lectures like this, it does not go. Àbí lọ́mọ bá. Àwọn kan wà nílùú tẹ́wà yìí. Àwọn ní débí Mùsùlùmí ni wọ́n. Ẹ pè wọ́n lẹ́nu wọn wọ̀n ní dáhùn. Ọ̀tẹ́ sọ fún wọn pé iṣẹ́ kan wà ní California tó máa yọ owó kí ló máa ṣe. Tell him that there is dollar available. You know there's a difference between Washington DC and Washington State. Yeah. Tell him it is Washington State. He's going. But ask him, come to the masjid. He doesn't want to come. Do you know the implication of what we have done? We are loyal to a system, but we are disloyal to the creator of systems the creator of the world, who if He had not created, you, you would not be here. Did any of you plan coming to this world? Ǹjẹ́ nìkan wà ní wa tó gbèrò àti wálé ayé? Ta ló ronú gbọ́dọ̀ ní ọ̀dà mi? Ta ló sọ pé ọkùnrin ni mo fẹ́ jẹ́? Ta ló sọ pé ìwọ ọlọ́run tó bá ń dá fọ́jú jẹ́ kémi rí ràn? Ta ló rántí pick anything? You pick nothing. You know the statement that I used? Ìyá àkọlùkùmọ̀ yẹ̀ Allah says, I create what I like. I did not create it because you like to come. You did not even know about Yah. I thought that the most important person in your life should be your Lord, who gave you what no dollar can buy. Ẹni tó bá lọ́wọ́ kó lọ́wọ́, raise your hand. How much dollar is this? How much did you pay for it? Subhanallah, just mention the hand. Now think of all the organs in your body which Allah can shut down any movement. You have control over your body? Is there anything that has that has exempted you from most of the things we hear? You all know the big C. The big C is called cancer. Think of how Allah can deactivate you and demobilize you. You have enough evidence there. Many people who are better than you have been deactivated. And it's only deactivation Allah has deletion. When He deletes you, everybody deletes you from their phone. Allah is the one who brought you into existence. Allah deserves your unconditional submission. I don't know if anybody's here. Allah Akbar. who is the most important in your life. ẹ̀kọ́ sọ aláàní ó yàtọ̀ sí. ẹ̀kọ́ tọ́wá níta ló pàtàkì jù láyé wa ta ni. go and look at the life of so many people. They got into this country, they messed up their relationship with their Lord. There are men punishing their women because he is here. And there are women destroying their husbands because she's here. There are men who do not want to see the parents of the wives. There are women who do not want to see the parents of the husband. Who do you think you are? You are fighting Allah. Allah said, This is my way. You, you are talking of this is the way I want to live my life. Ah, you are talking of your own personal desire. Allah is talking of what He wants. Did you want yourself? Mi ò mọ̀ bí Because if you say this, ah, I want to go. Agbo ìgbọ̀n ó tẹ ẹ bá mi yọ ẹ bá mi yọ. Kí ló ṣe tó ń yọ lẹ́ẹ̀mẹ́wàá? Nígbà tí ò ní jọ́ rìjìnà. Màá rọra máa ṣe ọwọ́ mi. Ìyàwó mi ti ṣẹ́jú sí mi. Please, let us start from where we should start from. My brothers and sisters, if you are here, Take this as another opportunity. This is exactly what this our father is saying. But it is very difficult for us to understand the basis. I started with them in Brentwood. I said, if you want somebody to succeed, lock him up inside a room and give him time to think. And tell him, everything in the supermarket has a manufacturer. Yes or no? yes and ask him, Who is your manufacturer? It is because everybody shouts Allah, that's why people don't know him as their manufacturer. Because a white man will ask you a very simple question, and you are unable to answer that question, you are lost. You say, Were you there when he was creating you? No. So how come you say the person is Allah? You just tell the the white man What's the name of this water? Nice. They put nice on it. Abi? Yes. You ask him, who made this water? He will say nice. With this bottle, he say nice. Okay? Were you there when nice was making it? What will he say? He will say, but it is only nice that put his name there. I said, exactly that's how I came about knowing that Allah is my Lord. Abi? The strategy is the one who claimed ownership of a thing, and there is no other contesting it with him. Obìnrin lọ àwọn èèyàn kí báwo lè ṣe mọ̀ ìyá yín. Gbogbo àwọn tó wà ní àbáfáà ní kálukú ló náwó mọ mọ̀ ìyá mi mọ mọ̀ ìyá mi mọ mọ̀ ìyá mi wà ní báwo lè ṣe mọ̀ yín o. Wọ́n ní àpèsè ní mọ̀ ìyá mi. Ṣé ojú ẹ̀ ló bí ẹ? Ẹ gbọ́dọ̀ mi. Ọmọọba tó dé ní oyún. Ọmọọba tí àtọ́jẹ́ jẹ. Ọmọọba tẹ́jẹ́ ní bá sí ẹran. Ọmọọba bá sí ẹran dé gbogbo ọmọ àgbẹ̀ gbogbo náà fẹ́ràn kó ọmọ àwọn tó wẹ̀ fún ẹjọ́ tó ní ọmọ àwọn tó wọṣọ fún ẹ bóyá bí ìyá ẹ̀ bí ẹ ló kú àìmọye obìnrin tó kú kò ṣe bímọ. báyọ̀ ṣe wá kàn pé ó pé ìyá mi nìyí nǹkan méjì ló ṣẹlẹ̀ jọ̀mọ́ nǹkan méjì ló ṣẹlẹ̀ tí nǹkan méjì yẹn bá ti ṣẹlẹ̀ ó ti dúró déédéé ìgbà tí mo gbọ́ ìyá yẹn nìkan ló sọ pé èmi nìyá yẹn tí bàbá mi bá máa bèrè òun náà pè ní gbogbo ẹni tó wá òun ni kí ni nǹkan ẹlẹ́ẹ̀kejì tó ṣẹlẹ̀ ẹlòmí ò sọ bẹ́ẹ̀ mọ́ ẹ kò ní bí wọ́n mi ò wí lẹ́kẹ̀jẹ̀ therefore you don't know your mother you believe this is where the concept of belief comes in mo gbà á gbọ́ yìí nǹkan méjì ló máa ń jẹ́ kí gbàgbọ́ dúró ẹnìkan sọ nǹkan kan ẹlòmíì ò sọ bẹ́ẹ̀ ṣe é gbọ́ mi báwo lè ṣe mọ bàbá yín ìyá ní bàbá wa ní àbí bàbá náà ní ẹlẹ́yìn ní bàbá yín ìjọ tó ti sọ bẹ́ẹ̀ kí ni ìgbàlẹ̀ kejì ẹlòmíì ò sọ bẹ́ẹ̀ ṣe ẹ ọ̀rọ̀ mi mo tún béèrè lọ́wọ́ wọn nínú ojú àti eye glasses èwo ni original èwo ni fake. sí dáadáa ẹ máa rí pé ẹni tó ṣe kó kọ lóko síbẹ̀ àbí ojú òtí sẹ́ni tó ṣe gbọ́ngàn ojú máa máa sì. ọ̀yà o ọ̀yà o àfẹ́ mọ̀ o níjọ́ tí lè sọ Spring Jones àníwọ̀n tó ṣe. ìjọ tó ti sọ ẹ bá parí ẹ. Ever since he said, ever since your Lord said, I gave you this, no other. Not even America. Yes. So, who is Russia? Russia is just Russia. Russia is Russia. Who created them? Now, where has Allah said it? In different parts of the Quran. Allah will tell you, Quran chapter 6, verse 1. Alhamdulillah, lazi. خلق السماوات والأرض. Ẹ wo sọ́mọ̀ sọmọ yẹn làwọn wò throughout nínú plane omi lọ ṣúà gbogbo ẹ lọ ẹni tó ṣe rúùfù yìí ẹ̀yin àgbàlagbà ẹ bá wádìí ẹ mọ abẹ́ ni mọ̀. sáyẹn tó bá ń ṣe rúùfù bá identify rẹ̀ sẹ́yìn tó ṣe sánmọ̀lẹ́ yẹ kó máa fara pamọ́ pé ojú tì mí ojú tì mí ẹ sọ ẹ. In Quran chapter six verse one is Allah subhanahu wa ta'ala says, Praise be to Allah who created the heavens and the earth who created darkness and light. Ever since he made that statement, no other person has it. As to the creation of human being in Quran 6 verse 2, Allah says, Who will let me I created them." Tó bá tún dá wa tún sọ̀kọ́ tó fi dá wa pé yẹ̀pẹ̀ ni mo fi dá yín. Ayé yẹ̀pẹ̀ ni mo fi dá yín. Ìjọ ń bu yẹ̀pẹ̀, yẹ̀pẹ̀ ń banú jẹ́ náà ni kí màláìka sọ fún yẹ̀pẹ̀ gbogbo tababu lára ẹ̀ la máa dá padà. sọtẹ bá jẹ iṣu gbòdìṣí ti wá ráìsì ńkọ́ beans téyì tá a dá látara yẹ̀pẹ̀ tó gbégbà tí bàbá yín bá yà yín sùn àwọn iṣu ìrẹsì ẹ̀wà potato gbogbo tó wá látinú yẹ̀pẹ̀ tó jẹ ibẹ̀ láti fa àtọ̀ jáde irun wọn. tẹ́ ẹ bá wà mọ̀ pé yẹ̀pẹ̀ làwọn nǹkan yẹn tẹ́ bá jẹ tán tẹ́ bá lọ yàgbẹ́ ibo lẹ yà sí kí ló máa dà tó bá débẹ̀. ìgbóhùn lọ. ìyá mi kọ́ ilé kí ni pépà yìí. igi ló di pépà gbogbo aṣọ táwọn yìí igi àmì ẹ̀yà ìyẹ̀pẹ̀ ni ẹ bá lọ nù sàárè onígbà tára máa di yẹ̀pẹ̀ onígbà tí igi náà fi sí máa di yẹ̀pẹ̀ aṣọ yẹn ló máa ń pẹ́ kó tó di yẹ̀pẹ̀ gbogbo ẹ̀ ló máa di yẹ̀pẹ̀ ó ní déètì. aláwọ̀ akíwárù ní gbogbo ń ta bò látara yẹ̀pẹ̀ inú yẹ̀pẹ̀ la máa dà sí ẹ wá lé mi nìkan lọ́nà rí bú yẹ̀pẹ̀. Are you still here? Yes. Have we succeeded in establishing our creator? Because that's the first thing you need to do. If you understand who created you, other questions. If you don't know who created you, you can begin to take ideologies from people like yourself. The one who created you has claimed it. In Surah Al-Rahman, he said, Al-Rahman, I'm the most gracious. Allah al-Quran, I taught you the Quran. Allah al-A'am. Al-Shams wal-Qamar, yes, He's talking about the sun and the moon. You will never hear any of these nations describe what you are talking about. When you are loyal to their system, you are disloyal to your Lord. So, are we all loyal to Allah now? Can you say La ilaha illallah? La ilaha illallah. If they like to be so in going back. Àwọn ìyá ẹ́. Àwọn tó gbọ́ Yorùbá wà bí. Aha, okay, okay, okay. Very good. There are people, there are people, yeah, there are people who do not understand Yoruba. Abi? So I'll continue with this special language called Amolumala. Abi? Combine together, Wole. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni torí àwọn ìyá ọmọ ṣe sọ. Bẹ́ẹ̀ni. Tọ́gbọ́ yìí. So I will manage. May Allah make it easy for us. I'm sure if you are attentive, you will understand. The moment we understand that Allah is our creator, the next thing we do is we go back to that pharmacy. For every product, there's a manual. Yes or no? Yes. What is the essence of the manual? Why does the manufacturer see it as important to explain what it has done to the user? Yes. Because, thank you very much. It knows that, that that product can either be a medication or a poison. So it will guide you as to how to use that product for it to work for you as a medication and not as a poison. So what does he do? He writes. Abi? What if he has a lot to write which cannot, which the body of the bottle will not accommodate? What does he do? He creates a manual and puts it inside the bag. Yes. Whoever follows the manual will benefit from the product. Whoever throws away the manual will have himself to blame. Abi? That's exactly what Allah did. As we're coming, Allah says in Quran 20, verse 123 to 125. Quran 20 verse what? I'm going to give you every verse 123 to 125. Allah says, listen, you are going to the world. I do not want you to make mistake. I don't want you to make to take any wrong step. I'm going to send to you my manual. He called it Al-Huda. Everybody say Al-Huda. Al-Huda. The guidance. Something that will guide you. It's, it's very to the Quran. He now made a promise. Powerful statement. When it comes, whoever follows it, فَلَا يَدِلُّ وَلَا يَشْكُ Such a person shall never be misled. Such a person shall never be miserable. He now ended with the threat. Woman are rather and victory. Anybody who throws my guidance away. Fa'inallahu ma'ishatan danka. He will live a miserable life. And I show him yawmal qiyamah ta'ama. When I'm raising him at the day of judgment, I'll raise him blind. And you say, My Lord, give Lima Hashabitani armor." Why are you raising me blind? According to Basira, when I was in Florida, I could see. Allah will say, Kazali. That is what befits you. Atatika ayatuna. My verses were read to you by the imams, by the scholars, by your fathers, by your mothers. You rejected them. But وكذلك اليوم تنسى I also reject you today. Do you know what we say? He like prayers. Allah says, who did Allah say will not be misled and will not be miserable? Anybody who follows the anybody who follows the You know what we now say? Say, oh Allah, don't let us be misled, you oh, Amen. Don't let us be miserable, oh, Amen. We are not following the Quran. It's like somebody who took the medication from you and said, Oh, I don't want to misuse this medication. Oh. Still, I'm not looking at the dosage. Oh. I'm not looking at it. Oh. Later, I said, Looking at the size of my body, I think five tablets will be okay. <laughs> Nǹkan tá à ẹ̀yin ìyá wa ọlọ́run jẹ́ àárí yín pẹ́ ẹ̀yin bàbá wa ọlọ́run jẹ́ àárí yín pẹ́ kádàrá wa àfọwọ́fà wa ó dàbí ẹni tó lóun fẹ́ mọ kádàrá òun bóyá tírélà ló máa pa òun bóyá ọlọ́run ti kọ́ pé tírélà ló máa pa òun bóyá bóyá dúró sí títí ó dúró nígbà tí tírélà máa dé. tírélà tó hàn ó dúró ó dúró ìyẹn kàn tẹ́ná ni ó kàn bẹ́ sí lójijì ni so irú yẹn máa mọ kádàrá ẹ tí tírélà yẹn bá tẹ̀ tí ò bá kú àní kádàrá ẹ tírélà kan ló máa pa ẹ ẹ bẹ́ẹ̀ bọ́dọ̀ wá ṣeré nìyẹn ẹ̀yin ìyá mi ẹni tó bá ṣe nǹkan ọ̀rọ̀ tá a kọ́ sọ ẹ wádìí ẹni fún ẹyin ní ẹ̀mí tẹ́ ń lò yẹ wádìí ẹ̀ ọ̀nà tẹ́ máa gbà mọ́ lẹ́ni tó sọ pé mèmi mo fún yín táàrẹ́ nìkan tó jà níyàn níjọ́ tẹ́ bá ti mọ̀ pé Allah nìkan mà ló sọ bẹ́ẹ̀ kò síbi tẹ́ ẹ̀ka tẹ́ ẹ̀ nípàdé ẹ̀ anisa bismi rabbikal ala alladhi khalaqa àsàlùwà èmi mo dá yín ani ikra bismi rabbikal alladhi khalaqa khalaqa li insana min. gbogbo ìgbà ló sọ kébì ni mo dá yín àjọ tó sọ pé òun ló dá yín ta ni gbogbo tó sọ ẹ̀ ń tẹ̀lé Ògún Ṣàngó Ọbàtálá ọmọ èèyàn bíi ti wọn ẹjẹ́ lọ kàtọ́ Yorùbá àbí ó yẹ gbọ́ ìtàn Ògún rí èèyàn ló jẹ bẹ́ẹ̀ ó ní bàbá tó níyà Ṣàngó àbí ọmọ báyìí bàbá èèyàn ni wọn wọn ò sọ rí pé mi ni mo dẹ irin Ògún tẹ́ ń tọ́ epo sí èèyàn máa ń béèrè lọ́wọ́ nǹkan tó ń tẹríba fún ni pé ṣé wọ́n ló dá mi tèmi bá dé di géètì máa ń di géètì gbogbo má jẹ́ kẹ́ni kankan pọ̀ géètì sí wọ̀ ló dá mi. kò sọ̀rọ̀ rí ẹ lọ wo Quran chapter fifty seven ọlọ́run wá pé súrà kan ní irin suratul Hadid ó pè ní súrà irin aya twenty five ọlọ́run ní wà á ń sáré nálẹ̀ àdìyà. ìní mo sọ ní kalẹ̀ fáfà ní kẹ́lì rí ni pé ilé ìdúró kẹ́lì rí àdá kẹ́lì orógbó kẹ́lì rí àkíkẹ́ ìdí sáfà kẹ́lì lájú ní ìyàwó ni wá èmi ni mo dá iná ẹ lọ sọ́tò wá bíà á ní ẹ̀rọ inú iná tẹ̀tàn omi àwọn ìyá ọ̀sùn á lè wà mọ́ṣáláṣí yẹn sí kí àwọn àwọn mi ò tán lámi o ọmọ ìyá mi ìyá mi ẹ̀yin lẹ mara yín o ẹ̀yin lẹ mara yín o àwọn kan wà jọmọ alájẹ ni wọn sì ń bí mo fẹ́ sọ fún yín nípa mo fẹ́ sọ fún yín nípa ilẹ̀ Yorùbá fẹ́ẹ́sì mo fẹ́ fẹ́ sọ fún yín nípa ilẹ̀ Yorùbá tó bá gbé ẹlẹ́yọ̀ fọ́tì jáde thirty nine ní ọmọ mùsùlùmí wọn àbúrò mi wọn lọ mọ́kà wọn lọ mọ́kà. Daddy lọ́dọ̀ Ọlọ́run kò sí play wọ́n fọwọ́ kí wọ́n rò òun ló ṣe ní kẹ́ lè dá fọ́ọ̀nù mọ̀ lọ́tọ̀ ló ṣe gbé Kùránì wá sẹ́wọ̀n bá wọn gbá bọ́ọ̀lù Kùránì ò tako ẹgbẹ́kọ̀ fọ́ọ̀nù nìyẹn o ẹni tí òrìṣà àkúnlẹ̀kọ́ tó ń kasẹ̀ fún ẹgbẹ́kọ̀ àwọn tó ń sinmi tó ń ṣe ìtura wa dá a pọ̀ la ṣe rò bá rẹ̀ sí ni ó wá gbá wọn súra kan jáde pé no ọlọ́ni mi ò fẹ́ kúl sọ fún wọn yára yọ ẹni kàfíìrì ẹ̀yin oníṣẹ́ ṣe láàbùdó ọ̀nà Islam clear Quran clear Muhammad clear nítorí a ṣe clear dáadáa tó ní a ṣe clear wọn la ṣe gbé Muhammad wa.

ojú kaná bèbí lẹ ó ti ṣe ìjọ la ó máa jó ayọ̀ la ó máa yọ̀ ìjọ la ó máa jó ayọ̀ la ó máa yọ̀ nígbà tábàrí tábàrí mú ọmọ wa àgbègbè mùsùlùmí lórí ìmàlẹ́ ẹ̀sìn ìsìlámù kì í ṣe ìmàlẹ́ ẹlẹ́sìn àlàáfíà kì í ṣe ìmọ̀lẹ̀ ẹni bá pé mùsùlùmí ló ní ìmọ̀lẹ̀ òkè wú kò béèrè aláìmọ̀ kan òkè wú kò béèrè aláìmọ̀ kan tẹ̀lé mọ̀ pé ní ọ̀dọ̀ wa ẹni tó bá ń ṣe. ayo ya Qayyum Allah la ilaha illallah. Ẹ máa gbọ́ Ọ̀rọ̀ ńlá lè ń gbé òtẹ́ mọ̀. Subhanallah ọ̀rọ̀ ńlá ni Alhamdulillah ọ̀rọ̀ ńlá ni ala Ẹ máa gbọ́dọ̀ sọ ó ní kò lè gòkè wá sọ́dọ̀ èmi ọlọ́run. Ẹ lọ wo Quran thirty five verse Ó ní màá wo iṣẹ́ ọwọ́ yín iṣẹ́ bẹ́ẹ̀ ń ṣe. ní kọ̀ọ̀kan iṣẹ́ yín ló máa gbé gòkè. ìbírò ńlá ìbírò ńlá ìwọ tó sọ pé ẹ ah, ah, ilé náà ti ṣe gbàdí yìí fún mi o ìbàdí ah, ayé le ayé le ayé le àwọn ìyá mi àwọn àbá kan sọ̀rọ̀ gan ó ní nǹkan ṣe ìgbà tí wọn ga láìláìláìlá àwọn màláìka ń gba láìláìlá ìgbàdí alágbára kan àgbàrá tó wà nídìí àmì òǹkà àmì ìfúnpá ẹ má yà kọ́ra ẹ̀yìn ya tí mo sọ yé mi o a lọ síbi ìkànsẹ́ nígbà tó dé o ìmáàmù tó kírun fún wa ló wá bá akápá náà ẹ̀pá náà ẹ̀pá náà ẹ̀pá náà ẹ̀pá náà síbi ìmáàmù ló ní akápá náà nígbà tó wá di òru gbàgbọ́ yé gbàgbà nípa kan òun náà dé tẹ̀wọ̀n bá wa ti paná sí wa sífì máàmù ló ṣáájú àwọn aláwo tó ń kọjá gbogbo wa ọ̀nkọ́ wa ká tó kúrò májáṣí yẹn kọ̀ọ̀kan ọjọ́ kan so ẹ máa rí wọn tán máa sọ pé ẹ máa tó ìjọba sí bẹ́ńsì òṣìṣà ló ṣe pọ́nbélé mo ní kan tó ṣe pé tẹ́ bá máa dé palace ẹ máa rí ògùn pẹ̀lú epo bẹ́ẹ̀ náà ti da obì láti mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ àìbẹ́ẹ̀kọ́ ẹ sọ̀rọ̀ mọ́ o. bẹ́ẹ̀ nínú Islam ọlọ́run ti kọ́ ẹ pé wà ń dàwó màfá tí ò lè láyà alámùwà ìlà òun ọ̀dọ̀ wọn náà ní kọ́kọ́rọ́ tó pamọ́ wà kò sẹ́ni tó máa bọ̀ lọ. ọlọ́run wá pé wọ́n so ẹni yẹn ó ní obì yìí o ló máa bí kú dànù àmọ́ láìláì làlá o sọpọ́lọ́ ló máa bí kú dànù ẹ̀bẹ̀ kan orógbó yìí ló máa di ogbó àmọ́ láìláì làlá sọpọ́lọ́ ló máa di ogbó ó yàtọ̀ síra wọn mo kàn fi yẹn clear fún yín ni àwọn tó ń ṣe mọ́ra wọn o tọ́ bá dẹ̀ ní kí ló bàtẹ́yàn fi ń ṣàwo wọn á ní kẹ́ni lè gbòó wọn ni kọ́ lè pẹ́ láyé ni bẹ́ẹ̀ ni kọ́ lè ní láyé ni aláwo kan sọ fún mi ó sọ ọkọ táwọn ṣe pé tó bá mọ kọ̀ǹdíṣàn tó wà lára wọn mo wá wọ ibìkan lẹ́kọ̀ọ́ ẹ lè rí signboard bẹ́ẹ̀ club náà kàn pé tó bá nílẹ̀ wá rí seat kò wá sí olójú adájọ́ tí ò sí bẹ́ẹ̀ tó bá dárúkọ ẹnìkan alibi tó ń jókòó sílẹ̀ alibi tó ń jókòó sílẹ̀ èmi tẹ́lẹ̀ ń jókòó sílẹ̀ oníṣòrí tó bá ṣẹlẹ̀ láàrin àwọn tó wà bíi tó bá ti àfẹ́ẹ̀tì kan nínú wa àwa làwọn àjàre bọ̀ o tó bá ti jẹ́ kan nínú wa ló fẹ́ dájọ́ ẹjọ́ ṣé Islam yẹn ìtumọ̀ àwo ní gbàwo ní báwo ò bá gbàwo ń gbọ́ ẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dẹ́kọ̀ọ́ nínú Islam tábàjọjọ́ mọ̀ ya Islam. tàbí ìwọ̀n nínú Islam tàbí ìjọjọ́ ya Islam tàbí àrígbé ìwọ̀nù wa ó rán Christian no right I'm a close Christian lásìkò ẹ̀gbọ́n nínú Islam tẹ bá tẹ bá ń rí pé mùsùlùmí àti Christian jà ọmọ ìyá wa ni mùsùlùmí yẹn ẹ wá wádìí ọ̀rọ̀ yẹn wá ní pé Christian yẹn ló wà lórí ààrẹ yẹn mùsùlùmí yẹn ló jẹ̀bi ọlọ́run ní gbogbo yín gbọ́dọ̀ dúró ti ẹ máa dúró ti kristian yẹn lọ. àbẹ́ gbọ́ mi ẹ gbọ́ mi dáadáa ọ̀rọ̀ ni mùsùlùmí ti pé wá ọ̀gbẹ́ni ìwọ tó rọrùn àmàṣà kò rọrùn àwọn òǹgbà wọn gbọ́wọ́ ní islam o àwọn tó lẹ́kọ́ tó ní gbọ́wọ́ wà á ṣe kọ́ tó dáa o. Are we okay? so let me let me continue. Are you? So I want to touch the meaning of peace and how we can get our peace back. Are we getting the peace gradually? Yes. yes. So when is answering? When do we pray answering here? Four forty six. Okay. So let me just round up. As soon as we finish, we're going to come back. Do we agree? Inshallah. Let me just round up. Peace that we are talking about is your wellness. Allah wants you to be happy permanently, regardless of what you are witnessing allow us to explain to you that this world is about trials. Don't be distracted by anything you see in this world. Don't be distracted. There is nothing here. It's going to tell you the secrets. Money. Allah will tell you what money represents. And it's going to tell you. Somewhere yesterday, somebody said, even Allah answers the prayers of those who don't worship Him. And I quickly rose to correct him. You must understand the meaning of acceptance of prayers. That somebody has money is not an evidence that his prayer has been answered. And I explained Deputy Senator, you are welcome. Senator, come here. Because if I forget the Quran, you'll be the one to remind me. You are welcome, sir. I want to round up like this. I want to round up with this. The president said, even Allah answer prayers of non-Muslims or answer prayers of pagans. And I raise up the correct him. What do you understand by answering of prayers? Is it money that is confusing you or position? Then I told him the story of Ar-Rahman and Ar-Rahim. Allah says in Hadith Qudsi, يَوْمَ samawati wal وَالْأَرْضِ خلق الرحمة On the day Allah created the heavens and the earth, He created hundred forms of blessings. How many? Hundred. وأنزل منها رحمة واحدة. He brought to us in this world only one. وأمسك عنده تسعة وتسعين رحمة. He now kept ninety-nine To the hereafter. This one that he brought to this world, he says, it is only meant to test. Everything you have in this world is under that one. That is ar It means, I will give you money, I will deny you money. It is what an opposite. So if you worship me as a Muslim, I'll give you money. If you worship me as a Muslim, I may not give you money. If you worship me as a Muslim, I may give you children. I'm testing you with it. You are not lucky. If you worship me as a Muslim, I may not give you children. I'm using it to test you. If you worship me, worship me as a Muslim, I may put you in a position. I am testing you. You are not lucky. If you worship as a Muslim, you may lose election. You are not unfortunate. I am doing what? I'm testing you. If you worship me as a Muslim, I can I can give you your two eyes. I'm testing you. You are not lucky. You go to the Quran, you see what I ask you to do with the eyes, what you must not do with your eyes. You may worship me as a Muslim, I can make you blind. You are not into any misfortune. I'm testing you. I hope you understand the concept. Yeah. Now Allah says, I'm the Lord of justice. I will do exactly for the disbelievers what I'm doing to you. The disbeliever refused to worship me. I can give him money. To do what? To test him. The disbeliever also who refused to worship me, I may not give him money. I'm also testing him. It is wrong for me, your Lord, to test you with something and test them with something different. Exactly everything you find in the mosque, you find in the church, you find in the house of the pagan. As tests. It is not that their prayers are answered. Get it clearly. These believers can be very prosperous. What is prosperity? It's a trial. Allah says, Wa alamu no. Anama amwalukum wa auladukum fitna know your wealth, your position, your children, their tribes. That is why I can give somebody my children, I can take it away without the person's desire. I may give you a wife, I may take the wife away. So somebody called me among my followers and said, What have I done wrong? What have I done to Allah to this? You know, we love to say, Why me? Yeah. And I said, You want to know that whether Allah loves you or not? And I said, Mention the person that we have taught you that Allah loves most. What is his name? Muhammad, Ali. Allah loves him most, Ali. Why did Allah kill his wife? Everything that Allah wants to test the followers with, He has tested our leader with it. Why did his wife, Khadijah, die. Why did Muhammad cry over the loss of children six times? I am describing to you the most successful human being in the world. He lost six children at six different times. You say you worship Allah, but you are yet to give birth. Don't lose hope. Are you better than Aisha, the wife of Muhammad? Are you better than Hafsa? No. Are you better than Zainab? No. They did not give birth. My father died, my mother died. Muhammad did not even see his father. His mother died when he was six. And my problem is that members of my family they don't like me. Why do we have Tabati Ada in the Quran? Somebody said, despite the fact that I did so many nafla for Allah, they have given me quick notice. What of injection of Muhammad from Makkah to Medina? Can we say sallallahu alaihi wasallam? A Muslim is wired to be the happiest person in this world because to him everything has a meaning. Everything is for a short time. The advantage the Muslim has is that he has the guidance of Allah to pass the trial. Yes or no? Yes. yes and the disbelievers do they have the guidance of Allah so they fail you give them money they fail you deny them money they fail they have children they fail they get to position they are corrupt they are not taking the position they are depressed so don't be distracted by all this you see you came into this world empty handed you will go empty handed. So let me stop there so that we go for Salah. You know, the topic is get your peace back. Abi? Yes. Abi, get back your peace. peace. Is the peace coming gradually? Yes. Does it really? Oh my God, it's already in satisfied. It's satisfied. I, I, I beg you, let's be patient. The last segment will not be more than 30 minutes. MashaAllah. Because we even have a project in this ministry that we want to talk about. The Almighty Allah bless you all. Amen. Whatever program you do, and it is time for Salat, and you don't stop, you are, you are a kafir. He said the only difference between the believer and others is Salat.